ẹ̀ṣẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkí àkegẹ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùsìfẹ́ wa síwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìtẹ́lọ́n kún ọba nábi náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́n ọba kó sànú àwọn náà tọ́lọ́run òbí wa àtàwọn àlùfáà obìnrin lọ́mọdé àti lọ́dà ọlọ́mọdé àpánú ẹ̀yọ ọkùnrin ẹ̀yà tàbí àmì nígbà tí a fi ti bá lẹ́kùn ní ìwúrọ̀ ọjọ́ òní tó náà ni Sahihu Bukhari tí ìmáàmù wa ìmáàmù Bukhari akọ́kùnrin àṣọ ìmáàmù lẹ́sàn rẹ̀ tó kó àwọn ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run sí gbogbo كتاب الأحاد نال عين كلوة كتاب الأحاد نال عين كتاب الجزاء السيد كيف بقى أنه حرامي تباب سنة تباب عن قصر تباب عن سنة يجب يساسا تباب سيارة من يقولوا فانك يقولوا سيارة pàápàá jùlọ ẹjọ́ orí ilẹ̀ tọ́jọ́ orí omi ìrìnkọ̀dá àti ẹgbẹ̀ lọ رابع ضيقي باب لا يسير المحرم إلى الصد لكي يستابق الحلال حديث عليك قبل ذلك جاءت 1824 باب لا يسير المحرم إذا المحرم يقول النواتي وصلي بس إيش bẹ́ẹ̀ ẹnìkan wà nù ara mi àwọn kan sínú ara mi ẹjọ́ wà ní ara mi lọ́wọ́ arí ẹran àgbẹ̀yìn ó wà náà sí kò nù dúdú wà ní àbí wọ́n wà lọ́wọ́ náà sí ara o arúgbó kòkòrò ọ̀pọ̀ ọ̀pọ̀ sọ́dẹ́ kòkòrò náà sí ẹran àbí kìkì kan wà sáwọn tí wọ́n sínú ara mi kí lọ́wọ́ sí ẹran àlá rẹ̀ tẹ́ni tó sínú ara mi nígbà bá ẹran yẹn. حدثنا موسى ابن اسماعيل حدثنا ابو اوانا حدثنا عثمان هو ابن موحد قال أخبرني عبد الله أخبرني عبد الله ابن أبي كتاب رضي الله عنه أن أباه أخبره أن رسول الله صلى الله عليه وسلم خرج حجا ثم لقى فقال عنهم قرده رباه الإسلام يكون مدينة للإسلام في الحاج خرجوا معه بار ياوى أنه وانتجوا للسحاج نجح بالكبير فانصرف طائفة منهم أما كانت مجي أما جمال كانوا فيهم أبو قتادة أبو قتادة وكفاهم وين قال خذوا سائل الدار النبي نبقى هي اللي جاية تلو دنجين هي اللي جاية تلو دنجين نقول أنا سمجي látara ẹ̀kẹ́ pé wọ́n ìpàdé lókè lọ́hùn ọ̀ọ́dọ̀ tilẹ̀ wáhàbó sáàrẹ̀ bá àwọn bàbá etí odò fẹ́rẹ́mà ń sọ́rọ̀ fún àhàrámù olóhùn nígbà tí wọ́n gbẹ̀ tí odò nípa gbogbo ara mi wọ́n á gbé káàkiri nípa gbé ara mi olóhùn ilẹ̀ àbòkútà àbòkútà nìkan yóò gbé ara mi tiẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ní halal لم يهرم وقرم بينما هم يصيرون جن يرن يا جوالو ان يا جوالو راي جزاو حمر واشن وباري بوك دانو بوك فأمر أبو قتادة على أمر فأكثر منه أبو قتادة فأكثر منها أتانا لقد فأخنوا وأكثر منها رب قال فرزلوا فأكلوا من اللام يا ومتفق عليه هذا بيالا من التواجه وأسيا هذا بيالا من أجيب بيالا من لبقنا وبابا جنونا وقالوا أنا أقول اللحم السيد ونان محرومون سيدة جهي تراي سيدة جهي راتوان سيدة وأنه هرمي عملنا ما بقي من لحم العتان وقاموا يشكوني أنا عنكمي يبي أنا كمان شيء رجل الله رحمه الله فلما أتوا رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله إنا كنا أحرمنا وقد كان أبو قتادة لم يهرم أتبيع رامي أبو قتادة أبو قتادة رأيناهم وأمرامنا قامت من الدواس فقبل عليها مقدارا كتادا فأقرى من أعتانا قال القلوة فقد قلنا وقرقتين نزلنا فأكلنا بقبات عليه قد إيه. جنوا أناري يمين أناي ثم قلنا أين رمضي إيه؟ أنا أقول لام السيد ونحن محرومون ẹ̀kọ́ di ọ̀nà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n pa ọ̀rọ̀ náà mi àmọ́rin náà ṣe ń bá fi rẹ̀ mi ní àmì wa nígbà tó kú ní ọ̀nà rí kún káà fọ̀tàlá ní pé mínkùn ahàdùn ọmọra ó àyè àmìlà àríyà nígbà yìí tàwa nù hara mi sí àdìkan ìgbà àbúkọ́dà àti ìwò gbọ́dà mi yẹn tó àwọn aṣáára ilé àbíkọ́ ní ọwọ́ ti pé àwọn ni bí wọ́n wà nù nígbà tí bí ìfà bùkárà tó jẹ́ nù qalu la onírara ọ̀pọ̀kúlù ma bá kí àmì ìlànà ní ẹjú tó kún mẹ́ra rẹ̀ ìdájọ́ arínú ọlọ́pọ̀ lọ́pọ̀ jẹ́ kí sẹ́ni àbùkárà tó pa ni wọ́n ti pé wọ àwọn ẹ̀rọ tó ń bá àtàwọn ó على إمام البخاري رحمه الله حديث 1865 باب إذا أهدى للمحرم همارا واسيا هل لم يقبل باب ذلك كتب أن توعن حرامي وابني رابع تربك بني أبي أنا دمي لاي بلاي بلاي مسلمين وانا وانا انا انا داني سواء مواب وان تدوى انو عرم نياي لم يقبل حقوبة حدثنا عبد الله ابن يوسف اخبرنا مالك عن ابن شهاب عن عبيد الله ابن عبد الله ابن عتبة ابن مسعود عن عبد الله ابن عباس عن شعب ابن بسامة الليثي انه اهدى لرسول الله حمارا واسيا في الليثي انهم بوجه الله سلم بكتابه وابو النبي صلى الله عليه وسلم اقول يعني يا رسول الله ابوي ولاي هو بأبواء أو بوضاع النبي ولاي من أبواء كما في أبواء ابواء يقول ويتنور يكين كما تنكين ودي أبواني مما أبيد محمد صلى الله عليه وسلم ودي وأبيد صلى الله عليه وسلم دينا الله يتساري دباري عن يعني النبي صلى الله عليه وسلم جاء نبيها وان دائما وان جاء أبوائي لمما صلى الله عليه وسلم أمنا رضي الله عنه نعم واني أبونا أبواء تغدوا على ليس كان يتعافون أنا جدا جاهل يتعافون فلما رأى ما في وجهه هو كأح نورجي وفي رجوع شكاية ثم كان يتعافون نورجي كم رجاء من كان ترى قال أنا تاجل إنا لم نردوا عليك إلا أننا محرم أنا قال بقاسي قاسوا أنه حرامني إنا لم نردوا عليك هذا القاسمين إلا أنا مهري حرم أو أنه حرم من نفسه أنه حرم الدار بلا في البعان وجيوا موقف ما في نسخة لا في البعان ní ẹgbùn yẹn ní ìlú ẹ̀dà padà nígbà ní ìdí ẹ̀ka yorùbá ni ní ìfẹ́ ìgbàmùgbù ìrìnàlú ẹ̀kọ́ ni lọ́wọ́ kú sọ́nà kọ̀kọ́ wa ìgbà tó ti bí ẹni ká ẹ̀kan báwo máa yọ pẹ́lú mọ́hóbí nínú حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قمت عبد الله بن عمر رضي الله عنهما يزل زواج لخمس من الدواب ليس على محرم قبل إنه بناح أو ينام كما هم قم به ìṣàbùrú ń bẹ̀tí ìgbẹ̀tánú haram ní pa wọn wọn kọ márùn kan mẹ́lẹ́gbẹ́ ìgbẹ̀tánú haram ní kọbílẹ̀ fi nípa wọn wọn abdullahi bin dinar abdullahi ibn umar na rasu sun kal kan bisa su bayan ke sun min dawab laysa ala al-muhrim kallu inna shay'a bra wọn kọ márùn kan mẹ́lẹ́gbẹ́ ìgbẹ̀tánú haram ní kọbílẹ̀ fi nípa wọn حدثنا أبو عوانة عن سيد بن جبير قال سمعت ابن عمر رضي الله عنه يقولون حدثني إذا نسوة النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم يقتل المحرم ثم هذا عبد الله بن عمر خلق أنه ولد محمد صلى الله عليه وسلم أصعون في أوان كثيري كان النبي أوان حرم مني وأن أوان كوارا حدثنا عبده قال أخبرنا عبد الله بن وهب عن يونس عن ابن شهاب عن سالم قال قال قال عبد الله بن عمر سميت قالت حفصة حفصة رضي الله عنها يا ورب السلام قال رسول الله صلى الله عليه وسلم خمس من الدواب أوان كمان النعم لا هرد على من قبلهن ọdún méjì ẹ̀kọ́ wà ní ọ̀hánà méjì pàtà gùráàbà ẹ̀yẹ kìtàrí ìdíkìtàrí pọ́tù bí ọ̀nà ríkọ ìmá jẹ àwọn ràǹkúbí ní ìmá káwọn jẹ́ báyìí ọdún yẹn ṣìgbà ìgbà ọ̀tún àti ẹran tó dàbí òkùnkùn ni wọ́n náà máa jẹ wọn ní ìjọba agbóòlù dẹ́jì wọ̀lfáàrà àti òkùnkùn tó wọ́n á kọ́ra bá kiri àti kiri kọ́bùlà àkóòrò àti ẹran àgbàgbó kò ní ìjọba pàwọn kò sàbùrú ń bẹ̀ wọn hàrà mi ọgbẹ́ ẹni ìdábùn bá ìdọ̀rọ̀hìmọ̀ lọ́wọ́ àgbàgbó gbogbo wọn tó kàrọ̀ báyọ̀ báyọ̀ kódà àti àìsí àti àìsàn àti ìbá pàwọn kò sàbùrú ń bẹ̀ ẹni ká bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ láìpẹ́ yìí nípa ìgbà pàtàkì حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب قال اخبرني يونس عن ابن شهاب عن قروة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال فالموافق عائشة رضي الله عنها بشرف ذلك خمس من الدواب وينا ما نقل به كلهن فاسق كنوا يعني بركنوا كلهن في حرم يوان حرم ينكا يعني. يوان حرم ينكا مني براب يعني. براب آه، وإذاعة أنا من أبو كيكي ما تبوز بما جانا وعقرب عتي كيكي وفارة عتي كيكي قلب لحق kóra ṣe ẹja gbó ní ìpàwọn kàbùrú 1630 حدثنا عمر بن أس عن قياس حدثنا عبيد حدثنا أعمش قال حدثني إبراهيم عن أسواد عن عبد الله رضي الله عنه عنهما قالوا رسول عبد الله بينما نهنوا معا في صلى الله عليه وسلم في الدار بمنى أو على طلال مثلا أنه كتو أتاك بمنى ولا سهاد من وراء أنه كتو أتاك بمنى طلال النبي صلى الله عليه وسلم إذن نزل عليهم الصلاة والمرسلات الأسرى وعن بيئة الله صلى الله عليه وسلم المرسلات والمرسلات الأسرى وعن بيئة لهم صلى الله عليه وسلم إن أيتلو لا يتلوها في تتلوها فإني لألقاها من فيه وانبع من قائم هنبع من أن تنبع من قائم هنبع هنبع هنبع دعوة هنبع صلى الله هنبع وسلم فيه يبيع النبي النبي صلى فإن الخاول رفض بها أن يرسي أن يرسي راسي سورنا علينا حية جابت wà ní òfin ọbí ti jálè wọn lórí nìyẹn ìkàlà nàbí yìí sọlọlọ ẹkùlù ha níbi ẹ̀ka ẹ̀ka dàbárí náà ha bá ṣíṣẹ́ àbá ẹ̀ka ẹ̀ka àbàdà wọn fún wọn lọ́wọ́ ẹ̀ka ẹ̀bí sọlọ wókìlẹ̀ ṣàbàkùn ọlọ́run làákùn ni wọ́n làákùn ní wọ́n yìí kàmá òkè lọ́wọ́ fi lọ́wọ́ fi lẹ́yìn náà kó bá dúró ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n náà bá kàn yín kó ọlọ́run lọ́wọ́ lé ọlọ́run náà kó bá burú yẹn ríka lọ́wọ́ fi lẹ́yìn náà kó nínú aburú aburú rẹ̀ ó sì wà ọlọ́run náà kọ́ ẹ̀yìn ọlọ́ọ̀bà. one thousand eight hundred fifty one قال إمام بخاري رحمه الله حدثنا إسماعيل قال حدثني مالك ابن عن ابن شهاب عن عروة بن زبير عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال من ورع كويسك ولم أسمعه وأمر بقتلها بعد مواسيد عائشة رضي الله عنها لي أنا لي أنا دفني ورع من كان وأنا هم جعيل وضع وضع وضع انا وضع كويسك انا كتير اناني انا بلوكني مع اسمه عمر بكتابهم يقول والله تعالى اعلم ìdí ọ̀rọ̀ ìjọba pàṣẹ ìparísí ni ẹ̀ láàbọ̀ sí ọ̀rọ̀ igi tàbí ọ̀gbẹ́ àti ìjẹ́ lọ dáàbò láàáyó sábó ọ̀rọ̀ àbúrú ìjẹ́ aram àmà ẹ̀ndà ní ṣàlá àwọn èèyàn àwọn èèyàn kan máa sọ pé ìjò tó bá rọbì tí lágbègbè ibi táwọn èèyàn wà ìjò tó bá rọbì tí àwọn èèyàn wà nínú ní kéwọn mọ́ka pé nínú ní kéwọn mọ́ka kéèyàn sọ fún kú jáde kéèyàn sọ fún kú jáde bẹ́ẹ̀ mẹ́ta tí ò bá jáde kéèyàn wá wá ìmọ̀. báwo ni lè mú mi báwo ni lè mú wá wọnú ilé ya ní yàrá yín àbọ̀ ọmọ ilé yín ilé múmi ilé ilé múmi ilé ilé mùsùlùmí ilé ìdílé tó wà jẹ́ náà tiẹ̀ pa òdì àmọ́ ilé ẹyọ òdì gbé jáde kí ni ẹ pa ẹni wà ó dì wà inú ilé ni wọ́n pè ní ní adé wọ̀lá wọn ààrẹ́jù pé ilé ìmìnì ní ilé yíò ìgbẹ̀bì ẹ̀bí dáàmù mi ní gbé gbígbà yíò wọlé bó ṣe lọ sí lọ nìyí wọ́n mú dá àkùrẹ̀ ìwà ẹ̀rọ kan bí nínú ikọ̀ ìkàkọ́ nísìn kí ẹni tí àwọn tí gbára mi tí wọ́n kọ̀ fún wọ́n ti kọ́ òkú dáàmù jẹ lára àwọn jẹ́ wọ́n á gbé sì ti ẹlẹ́nà bí fún wọn láti bí fún wọn nípa rẹ̀. Nínú àwọn pa ẹran yẹn ẹjọ́ pẹ̀rẹ̀ yẹn àwọn òsì náà ìfàdà mi wọ́pọ̀ lọ́dọ̀ pẹ̀rẹ̀ ní àwọn ẹgbẹ̀rún bá ah, wọ́n dá wà ní ara mi là ń pẹ̀rẹ̀ tí wọ́n pa ẹgbàdo wọ́n gbẹ̀rẹ̀ yìí kùlọ́ wọ́n ni wọ́n fẹ́ mi lórí pé ìyá ara sọ̀rọ̀ là wà ní ara mi àbúkọ̀ sí àwọn òbí ara mi jẹ́ ó lẹ̀ sí ara báyìí báyìí báyìí adẹ̀ ń jẹ́ lọ́wọ́ àti ara wa ti jẹ́ wọn bẹ́ àwọn àbí ìpìlọ̀

suka ji wani haram maka ojiwa kuma nu haram maka ya gurfa kaka ko da mai gurfa kaka ojiwa wallahu ta'ala alamna ló jẹ́ kí ẹni tí ò sínú ara mọ̀ fura tó wá wù jí ká tó fi rí ẹran ẹ̀rìn nǹkan. ọwọ́ ọkùnrin yẹn tó wà ṣọ́ọ̀bù lórí ẹ̀rìn. ẹ̀rọ ẹ̀rọ ọwọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ tí yẹ́ bá jonathan yìí oní bóńdà mùsùlùmí ni ọdí ìfẹ́ àlọ́ ọbẹ̀ wá sí rẹ̀ ọdíjà ọdíjà kò bí ìrìn ẹnu àdúgbò kò tó ọdún iná fi láì ẹjọ́ ti fura ọjọ́ iná ṣọ́ọ̀bù ní òṣùpù sí ìbá tó ṣe ọdí àwọ̀ bẹ̀ ilé ìgbà tó wà lọ́wọ́ àtúnṣẹ́yìn àti ẹbí ìṣesí ìyẹn ó dé wà wọ̀lá ọlọ́kùnrin mọ̀ gbogbo ìtọ́jú ń kúrò náà ìṣe àwọn very very careful wallahu ta'ala alam ọwọ́ kí n tó rí ajá ní tàbí àríyá ìṣe ọwà lára àgbọ̀rí mọ gbọ́ gbogbo ajá ní nàìjíríà jọ kan ọ̀sùn ìta ìgbé ọmọ ajá ni mo ń tó ń gbòòrò ní ìyá àdìkan àbádó bí ọ̀nà wọ́n ti sáwọ́ láti nàìjíríà lọ sí dákà ọ̀gá ti nàìjíríà lọ sí gíga ọ̀nà kan kàrí ní ugbó ní ọ̀nà ugbó gbòòrò tó ń mọ kọ́ ọmọ gbùdó wọn pọ̀ ní street ọjọ́ adádúdú adádúdú ṣe tọ́ọ̀nù ọdí àwọláwò tààlà náà bọ̀tán dákọ̀ àwọn ẹnu lẹ́kọ̀ọ́ dákọ̀ gùrọ́ọ̀bù ìdáwọn ẹyẹ irú àwọn náà irú àwọn ẹranko yìí àti ìjagbó kí ẹ lè jẹ nínú ìsìn gbogbo jẹ́ ìgbà ń ka nǹkan jẹ ìgbà tó lè sẹ́m bí ìkókò bí wọ́n kọ́lẹ̀ kìnìún bí ẹkùn bí wọ́n ka nǹkan yà trash ìwọ́n máa jẹ wọn ó bí ẹ́ ilé ìgbà ń tìkà bí máa gbé nǹkan mi máa kàkà yà àríyá ẹ̀kọ́ ni ó bí ó sọ̀rọ̀ kọ́lọ̀ ń kúta àná gbogbo ní ọ̀sẹ̀ náà yà ìyẹn gbọ́dọ̀ aláàlú tẹ́ òkú gbèsè aláàlú ó di òkú gbèsè ní ìgbà pẹ̀lú ìgbà ní ìgbà ní ìgbàlá ní ìgbàlá àbọ̀dẹ́ haram ọ̀gá bá rí ẹja ìṣòro ìlú kú ó ní mọ́ ní bá òyìn bí ní pé ìgbàlá aká ẹ̀kọ́ àmọ́ ní mímìtì àwọn Yorùbá ní ìṣòro ìgbàlá lẹ́là ọ̀dọ̀ àbíkẹ́lẹ́gà ó ní ilẹ̀ yorùbá ní gbọ́ngbọ̀n ilẹ̀ ilẹ̀ yìí dídì nípa ẹja ló kà bí ká ní ọ̀rọ̀ ẹja ìṣẹ́ ní dídì nípa àwọn ẹja yẹn. ọkọ̀ ẹ̀rọ yorùbá náà bí àwọn ẹgbẹ́ tó kọ̀ ẹ̀rọ yorùbá náà bí ọmọ ìjọba yorùbá yẹn ọkọ̀ ní òtútù nípa ẹja wíìlì owó owó wọn yẹn kò sí jẹ́nu àwọn tó wà lọ́wọ́ ọba àtọ̀rọ̀ jù fi àtàwọn kò sí jẹ́nu ọlọ́ọ̀ba náà sọ́ọ́rọ́ mi náà tí èmi bá àtìkò kan wú bí à ọgbà kan sábù ara kò sí bí ibìsí kan kò sí ọ̀rọ̀ ẹgbẹ́ kan àmọ́ àlọ́ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ẹgbẹ́ ìmọ̀ wùlà mẹ́rin àwọn sọ́nà fún àwọn ìpínlẹ̀ kàfọ́rọ́ bla imán nígbà kàfọ́rọ́ bla imán wọn á ní kí bá búra orí èké lọ́wọ́ sí kàfárà aláàkọ́ ní kọ́lá kòkòrò ẹ̀rú àbí fíyàn mẹ́wàá ló jẹjẹ àbí fíyàn mẹ́wàá wá sọ láti ìfẹ́ mẹ́ẹ̀ta yìí eléyìí wọ́n fún ìfẹ́ mẹ́ẹ̀ta rẹ̀ oníkàlọ̀ olóògbé ó bá wẹ̀ jùmẹ̀ sí dáadáa kí lọ yẹ pé wọ́n á fi ń jẹyẹ mẹ́wàá wé aṣọ ìyẹn mẹ́wàá ó ní kíkẹ́ tó ń jẹ́wọ́ jà fọlọ ẹ̀yin mílíọ̀nù tó ń jẹ́ gbogbo àgbáyé wọn mú náà tí wọ́n nígbà wọ́n nígbà lóòótọ́ tí wọ́n ara dísù kaftan àwọn ará ìwú àwọn sàwọ́dí kaftan bẹ́ẹ̀ tí wọ́n gbá yìí five years àti ìgbàgbọ́ five years wọ́n bẹ́ẹ̀ jẹ́ balance food bíi fifteen years fifteen years ó kéré wọ́n kó jẹ́ àwọn sàkàrí bẹ́ẹ̀ lójú ọ̀nà títí sáwọn ìsìnkú gbẹ́wà yọrọ nàtí ìjẹun onímọ̀lẹ́ na ten years ten years mọ́ ìrà balẹ̀ fúra tí kí mọ̀bì kan bí gbé ìyàn lọ́wọ́ ẹ̀ twelve years lápọ̀ bẹ̀ ní oúnjẹ bẹ̀ ẹja àbùkù léegun wọ́n kàmá fún wọn kìíní ó rí ẹja ní ìwọ̀n tó kù léegun wọ́n mú mi wọ́n tẹ̀mọ́ o ó ní ìrìnmọ̀lẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ lórí mọ́ ẹni tí mọ̀ náírà ó ti lé mi lọ́nu ọlọ́run tá a fọ ẹ̀yẹ wa so Islam ọ̀rọ̀ ọlọ́ọ̀bà fún ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìbáyà ọ̀rọ̀ tó yanyanyanjú ni ìdájọ́ fún ti ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá náà ó ní wa ó sì máa mọ ìjà àjàgàn àwọn ìjà yẹn náà yẹn ìgbé aago mẹ́rin sí àárọ̀ àwọn bá wà sókè wọ́n ti máa yá oòrùn ìgbà mú wọn darí ní ọbẹ̀ ẹ̀ẹ́dọ̀dọ̀ wọ́n yẹn lè kú ìjà náà ni wọ́n lè kú ìjà ni bẹ́ẹ̀ wa alaikum assalam àdìsí one thousand eight hundred twenty five. one thousand eight hundred twenty five. di àyè ìpínlẹ̀ àbúwá south di wọ̀dán àyè yìí ni ẹni ọmọ rẹ̀súlá ti fi ìdíkú bàbá rẹ̀ sùn hàn. àbúwá náà àmì ìjẹ́nu gbẹ́gbẹ́ àbúwá ni àbí wọ̀dán. kéré ńgbà yẹn. ẹ ẹ mú lọ mẹ́rin mọ́tò rẹ̀ èyí kéré ìwé àtọ́. lọ́sọ̀mọ̀ rẹ kò fẹ́ ẹ̀hẹ́n náà ni wọ́n wò pé. lọ́sọ̀mọ̀ rẹ kú ọdún tó ní mọ́ ẹ kú mọ́ ẹ kú àdé ẹ̀jọ̀ six dollar àwọn ọdún yẹn náà. lórí bí a ti kú nìyẹn. wọ́n lọ màdínà lọ fi sàárè bàbá àlébì kan. wọ́n ń tajà wọn dàbọ̀wá yìí ìwé ẹ̀rọ ìfẹ́. ọ̀pọ̀ anúrò yẹ̀kín kí ne ke bi kai lai jira ta kiba ne kula ta nuru ya kinu gabi ne nuru ya kinu ibn hajar ne ke ubi ma ta kula sare annabi islam ne wa bai dan o diwa nam wa alaikum ti fún àwọn ọmọ rẹ̀ ní àbí ìyàwó rẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ ìkókú ọ̀nà pé ìyàwó yẹn wíkẹ́ẹ̀dì rẹ̀ olóòn ní ilẹ̀ àti ilé kíkọ́ ìyàwó yẹn wá lè pe ọ̀nà pé ọkùnrin fẹ́ ó fẹ́ ìyàwó mi kí ní òun ní ilé yẹn àti ilẹ̀ ìgbà ìyàwó lọ ní ojú ọkùnrin lójú kí ló kó jọ ìyàwó rẹ̀ kó tó gbé ọkùnrin sí ìyàwó ti kí ni gbogbo kí ilé àti tẹ́lẹ̀dì àbẹ́fìtì kí ni o kí fún ọ̀rẹ́ kí ni o rẹ̀ ọkùnrin ní níwọ̀ àgbẹ̀kíyàwó ti bí àdìsí lọ ọkọ̀ wa bínú àbàtọ̀ kú bínú ọmọ yẹn kó sí ti dédé ọkọ̀ àwọn náà wá gbé ìgbèdí ọlọ́run tó gbóni àti inú kó àwọn lé mi ló pa ọmọ àti ìyá yẹn jù nígbà máa parí ìta ó pa ọmọ ó pa ìyàwó yẹn tì àti ọmọ tó níyàwó yẹn náà lówó lọ́dẹ ń gun ọ̀pọ̀lọ̀ tó kọ́ńtà kan nígbà máa nígbà parí ìta yẹn ó ti tọ́ ọmọ tiẹ̀ fún un wá nítọ̀ kò sí kò sọ lórí ìdílé pé ó gbé ti fẹ́ múnú tó bá tún fún ọ̀tọ́mọ rẹ̀ ó ti mú náà nù tó àwọn afọ àkọ́kọ́ tó pé àánú èyí fún èyí tó ogún láti ibi ayẹyẹ bẹ́ẹ̀ kò sí dídí pọ̀ tó mọ afẹ́ bẹ́ẹ̀ nípa rẹ̀ pé ìṣẹ́jú náà pé ó ti pàṣẹ ó ṣe ní ṣùgbọ́n àbí kò pé ogún láti ayé ojú ayé rẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ bá ń lọ béèrè fún ẹ̀ní fún òdè láì fún àìpín ogún yẹn òdè ń gbé kíkù ó lè pín ogún rẹ̀ ó di wà tó ẹ́ ó di eyín bí náà ń sọ́kùn yẹn fún ó di eyín tó ogún bá kú sọ́nà ètò máa pín ogún ìyẹn pín ogún tó wà láàyè tí ìwọlẹ̀ nílé ìwọ̀ rárá o rárá o kódà wọ̀síyà gan-an tó lè sí àwọn ìyàwó ọmọ nínú ẹ̀ ṣe lọ́wọ́ láàyè ó lè sí wọ̀síyà rẹ̀ tó kọ́ àbúrò mi báyìí báyìí wọ́n fún mi tí alámọ́dé bẹ́ẹ̀ lówó yẹn àbí mi tí amẹ́ríkà sáà eléyìí ní ẹni tí ò ní mú ogún lè àti àdúgbò tó lẹ́tọ̀ọ́ ní ogún tó ti fún un bí àìsàn àkàwọ̀ ìfúnnákọ̀ aláwọ̀ sí ẹ̀sẹ̀ wà ní wà ní sèǹdí ìdúgbò tó ti fún un nígbà ọmọ mi yí à ó sì ní gan mẹ́rin lẹ́rìn nígbà ilé bẹ́ẹ̀ fún ara ọ̀ ó ní wà àjọ ọmọ bẹ́yàn àti àbẹ́yàn tí ò ní nú ogún ìdúgbò tó ń mẹ́rin ní ìkọ̀jú wa ń tẹ́ẹ̀dì nígbà sábúlẹ̀ ìmọ̀lẹ́sì ó di àti torí ní wọ́n ní báwo tọ́lá rẹ̀ náà báyìí náà lọ́rọ̀ ẹ̀kọ́ lórí bísínẹ́sì yẹn wọ́n ọmọ yẹn wà nóyún tọmọ yẹn wá bímọ ọkùnrin ilé ni bàbá yẹn ní ọmọ yìí ò ní ogún ọgbọ̀n kan wá bùn ọmọ yẹn ní lókòwé nígbàwó lọ sí ìwé lẹ́yìn rọ́mọ ẹ̀ ní ọjọ́ kàpẹ́ káyẹ̀ láwọn ọmọ mi ọmọ tí wọ́n kúrò nínú ogun ní wọ́n láti káyẹ̀ sí láwọn ọmọ ọkùnrin mi ọdún láwọn ọmọkùnrin láwọn obìnrin ọdún ọmọkùnrin ọdún ọmọ rẹ̀ yẹn ọdún bàbá yẹn gan lẹ́ẹ̀kọ́ dogun ọjọ́ tí ọ̀fẹ́lá ìsì ẹ̀ ọdún tí wọ́n fẹ́ à ọdún bá rí pé ní tó ń kí ọwọ́ sí àkọkẹ̀lẹ̀ yìí ó nítorí ní bàbá rẹ̀ fẹ́ kú lágbá kú sẹ́ fún un ìdára iye kíkọ́ jẹ́ bí ní kí ìlú àti ìlú lọ. ìṣàbọ̀dọ̀ mi ẹ̀yẹ yìí ṣe ń pé bàbá rẹ̀ fẹ́ kú lágbá kú sẹ́ ẹ̀yà tún ní báyìí àwò ní ẹ̀wò ọwọ́ sí kúkọ̀ ju one third lọ. àwọn ọmọ ìlú ti báyìí ní ọjọ́ ọmọ yìí bó èyí lé ní ọmọ ìgbọ̀ngbọ̀ngbọ̀ rẹ̀ kò ní ìgbére ìgbé báyọ̀ mọ̀dàgún ọ wà láyé rẹ̀ ó ṣe wà pé kọjọ́ bí wọ́n kú táwọn ọmọ fún ní ara rẹ̀ ó máa kú sẹ́mi kò wọlé bọ̀dù wà ní tẹ́lẹ̀ àmọ́gbà ó wà láyé rẹ̀ ọjọ́ bí wọ́n kú rẹ̀ gan lọ́mọ ẹ̀ tí ń bá àǹfààní ilé ìwé ilé ìwọ̀n mọ́ ó gbé ìwìlè bàbá rẹ̀ kó wá ta ilé ìwà ilé yẹn sì ní ilé méjì kò dúró bàbá yẹn ní èyí tó tóbi jù yẹn ní ó gbé bàbá yẹn sì níyàwó méjì àti níyàwó méjì wọ́n sọ pé ọmọ tó tẹ́lẹ̀ yẹn owó gbígbá ogun jù nínú ogun jù pé àwọn ọmọ ìyàwó wọ́n mọ̀ yáyẹ ọmọ ẹjọ́ ẹmọ àwọn ẹgbẹ́ àti ìdìbò àwọn òṣìṣẹ́ ń kú gbọ́n wọn náà kàlẹ́ yẹn àwọn nínú ogbó àmọ́ ọmọ ẹ yìí ti kàlẹ́ yẹn ó ti gba ẹ̀ tó ti tiẹ̀ ó lọ tó gbà tó ti kàn lọ. wọ́n lè wí ó ní wọ́n ní ẹ̀tọ́ nínú ogún kí wọ́n pè é àmọ́ ọmọ ẹ̀ kó ta pàtìwù pé ó ti gba ẹ̀ tó ti tiẹ̀ pé kọ́ńtà wọn máa fún nílẹ̀ tó òun yà á bù wọn. ó ti mistake. wọ́n yàn wọ́n ikú jẹ́ ní tọ́gbà yẹn ó ju àtọ́ rẹ̀ lọ òdì yẹn yàn wọ́n ikú jẹ́ ilé ẹ̀wọ́ ọ̀tọ́ bá yẹn fún kó wọ́n kò owó ọmọ ọmọ ọmọ tàbí tẹ́lẹ̀ ọ̀rẹ́ náà nàbí nílé olè olè láti bá yẹn fún wọn wọn ìníwó tó gbà

Louvľe yi nan Al la yu yo di oye A lou al ap anu di non di pa yo A yo a lainen kap tepa Yo Bo chan se ve yu kote moun retroumig Moun vet kik kalp folen pououn sou Pvolye, moun Yojbo Pauti yo fundamental Poti yo jo ọ̀rẹ́ abáyé ọmọ ẹ̀ wá kú kọ́ ọba ẹgbẹ́ bẹ̀rẹ̀ nínú nínú ogún rẹ̀ nínú wọ́n yọ nínú ogún ọmọ ẹ̀dá wọ́n yọ ẹ̀tọ́ àwọn yòókù yẹ fún wọn ojú kí ogun ẹ̀fà ọmọ tiẹ̀ ó di ìṣúlẹ̀ ni ọmọ bí ọ̀rọ̀ yìí ló lè mú wọn tí ó kọ̀ ọ̀gbọ̀n dáa tí wọ́n bá ti gun ẹ̀kan náà àwọn kọ̀níṣẹ́ olú lè mú àwọn tí ó pe ogún bá padà lọ́wọ́ ẹnìkan nínú àwọn tí wọ́n ogún tí wọ́n bá ti bọ̀nùbá nílé bàbá bù nílé láàárọ̀ bàbá sọ́láìtì lọ́sùn wọ́n lè jẹ́ léyẹ padà nígbà tí bàbá ni wọ́n bùn lódìdí kan ìrọ̀lẹ́ fi ń bá yẹn ọgbọ́ tó wà láàáfíà ó di àmọ́ àdá tó jẹ́ pé ó mú ní àárọ̀ ó fi ọ̀rọ̀ lẹ́ olùmọ̀ sí ní ìgbìmọ̀ ẹ̀lẹ́gbẹ̀ padà ó di wà ó lè mú ẹgbẹ́ padà àbúkù gbẹ́ndé padà sí kéka ẹ̀kí tó lè di wàhálà ó di wà wallahu ta'ala alam náà. Bàbá àbáyé bùkún àlájú dáyé tó wà lálàáfíà.

ìgbà owó jì sẹ́nu jìta wọ́n ní sixty million àwọn tẹ̀lé nínú àwọn tó wá ń sọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ lánàá ni mọ̀mọ́ tó wá jù kìnìwá ní ẹ̀ pé bàbá nígbàdà pé fi ọ̀rọ̀ náà bú lọ́hùn tó bá jù bẹ́ẹ̀ ó ṣe ìṣẹ̀lẹ̀ ní àsìkò pé ọ̀rọ̀ fọ́lọ́ bú lọ́hùn sí gbogbo ẹ̀ á sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bọ́ lọ́yẹ̀ wà tẹ́lẹ̀ lórí fifteen million naira àwọn kan wá sí ìdìbò pé ó sì mọ̀ kíra yé ní àfà

ọ̀rẹ́ tó kàmúlòtọ́ àmá nítorí yẹn sí gúgún bẹ̀ fẹ́rẹ́ pẹ̀sìn ká ọ̀rọ̀ fún mọ́nà wọn já bẹ̀ ẹ̀kọ́ wa bí ọ̀pọ̀ ọmọ òun lọ́pọ̀ kọ́ bẹ̀rẹ̀ jẹ́ lọ́wọ́ àná òṣùrà ìmọ̀ àti Abdullahi bin Umar ìmọ̀ kọ́ tún fẹ́ sí yẹ sí náà tó sí kù àwọn àgbàlagbà máa wò pé kí ni mo máa ṣe ọmọ ọmọ wa orú ọmọ ọmọ wa wa ló máa fi dúkúrà rẹ wa wọ́n ní ìlẹ̀ òmìnira alimtum ẹ̀yìn náà kọmọ yìí kiri ọ̀gá gbàlá kọmọ yìí ìnà àwọn ọmọ òkè kí ló ń wọ̀n sí yìí ọ̀rà ìdí ìbá jẹ́ àná sí ìbá wà fàtí wọ́n ti wù bá ti wù lùtàlì bá ní ẹlẹ́yìn náà ní aláwọ̀ alam aláwọ̀ alam wọ́n bá mọ̀ wọ́n mọ̀ sọ ìbára fún aláwọ̀ alam wọ́n wá sọ fún ìgbà máa bí wọ́n mọ̀ fún ní aláwọ̀ àwọn òbí ìbára ọlọ́run kọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run kọ́ ọlọ́run bá jọ wa ọdún ní kí ẹ̀sọ́ ẹ̀ ó di wa àmọ́ ọ̀rọ̀ bí ọyẹ ọdún pẹ̀sì àmọ́ ńlá sí ọ̀yẹ ó di ọ̀yẹ bá tó jẹ ìlú tó dé ọ̀pọ̀ ọlọ́run kọ́ ọ̀pọ̀ wa ọlọ́run kọ́ ọ̀pọ̀ láì kàtí ẹ̀ àbíkí nílé àdàrà ọ̀la bírara àdàrà ọ̀la bírara ẹ̀ ọmọ mẹ́yìn wájẹ̀ ní ẹgbẹ́ ìjọba orí náà ni pé àfihàn náà ni àbí ẹ̀kọ́ ni àwọn tí àwọn yẹn rárá o àbí ìlú sílẹ̀ tó báyìí pé làbẹ́ rárá wọn lábì rárá ẹgbẹ́ yẹn yẹn jẹ ẹsì bẹ́ yẹn ibi kan ń yẹn jẹ àbíjọ wa nítorí nìyẹn sọ yóò bí ọlọ́ni ẹwẹ́ ẹwẹ́ bí ẹwẹ́ bí ẹgbẹ́ ìjọba kúrò náà ni pé ẹgbẹ́ ẹ̀rọ lọ pa òfin ti àṣì bọ́ọ̀rọ̀ tó sọ yẹn báńkó lórí báńkó lórí àmọ́ kò kò wúwo bí ìjọba pa ó rí náà السلام عليكم ورحمة الله وبركاته